ó sá ẹni kò sọ sọwọ́ ẹ̀ sílẹ̀ ó sọ sílẹ̀ kí lẹ tún fẹ́ kó ṣe. àìsí kí gbogbo àwọn ọ̀rẹ́ tí mo ní pátá kó bẹ̀rẹ̀ sí ní kẹ́sì. mo kọ́ orúkọ jésù kò lè rògbò mi. wọ́n bí dùkọ́ àtàwọn aláta amẹ́ríkà ọ̀dẹ̀ ni wàá máa da owó lẹ̀ fáwọn nàìjíríà ni àwa náà ní plan wèrè fún yín. tí wọ́n bá bí ẹ̀dá by next week kò máa sọ̀rọ̀ sukù ọmọ yẹn. òkùnkùn ti pẹ́ tó ti ń ṣe kò ní ṣèmí mi. one bill from one hotel to the other different hotels wọ́n gbé ẹ lọ different houses ni wọ́n ti ń la ìmọ́lẹ̀ ni wọ́n ti ṣiṣẹ́ báṣubàṣu. ṣùgbọ́n tó bá ń parọ́ tó ń gọkọ lọ́kọ. gbogbo àwọn èèyàn á gbàdúrà sí i ọlọ́run lè gbọ́ yọ̀mádé o tún ń ṣọ́ọ̀gùn. mùsùlùmí yóò mọ̀ àti sóríire wa ó máa lágbára gan-an. ibo ni oṣù ní àná. ó ní bẹ́ẹ̀ bá ṣe rìn lọ ń kọ̀yàn wọ́n wọ orí ìtọ́jú kò sẹ́gbẹ̀ẹ́ yìí ẹ̀dọ̀ sóòrù mú ló ṣe bọ́ mo mọ bí láì fi ṣe rí kó tó di pé mo pàdé ẹ̀ mo pàdé ẹ̀ tán báyìí everything ó turn the other way. I love you Naija but I love you. Kò sí èèyàn kankan tó lè mọ àṣírí mi. Àfi nǹkan tí bá fẹ́ kéèyàn mọ̀ nìkan ni.